الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba atọrọ àlékún kí àti àtọ̀lọ́lọ́run kí ó mọ bá wọn ẹ jẹ́ wá ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan lórí àkọ́tún ètò ní ètò àhúdàní wa búṣọ̀rọ̀ eléyìí tí yóò máa wáyé látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀ والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتبر علي لوري التعزير يتامى في جنة لوري ìwà burúkú tẹ̀yìn ما wù ìmọ̀ kò sí lọ́kọ́lẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya pé irú ìjàmbá ìpàtó ẹnìkan fi jẹ onítọ̀hún kí ló dé tí ṣẹ̀ríya tó tọ́ fi fi àyè irú ìfìyàjẹni yìí sílẹ̀ láti mọ̀ pé nínú òfin ṣẹ̀ríya gẹ́gẹ́ bí àlàyé díẹ̀ tó ti síwájú ọlọ́run ọba ti ṣe lófin irú àwọn àyà tí wọ́n máa fi jẹ àwọn èèyàn lórí àwọn ìwà pálapàla àwọn ọ̀rá dáradára àwọn aburú ìtàn bá hù níwà ó sì ti pè búburú yà eléyìí tí wọ́n fi jẹ èèyàn lórí irú àwọn ìwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìyàtọ̀ náà wọn bá ti pèsè kalẹ̀ di ẹni tó bá pààyàn pé kí wọ́n pa ọ náà tàbí tí ò bá máa máa pa kó sanwó ẹ̀mí tẹni tó ṣe kú pa ọ. àìsí tún ti rí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nínú òfin ṣẹ̀ríyà ẹni tó bá jálè kí lọ́lọ́run ní kí wọ́n ṣe fún ẹni wọ́n bá mutí kí lọ́lọ́run ní kí wọ́n ṣe fún ẹni bá sọ ni lóko kó ṣe zina láì jẹ́ kó ṣe zina irú ìyàwó lọ́lọ́run ọba ní kí wọ́n fi jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀jọ̀kan ẹ̀yà nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀yà eléyìí tọ́lọ́run ọba ní kí wọ́n fi jẹ́ ẹni tó bá ṣẹ̀ sí àwọn òfin tọ́lọ́run ọba ti fi lélẹ̀ ìyà tọ́lọ́run wá ní wọ́n fi jẹ àwọn èèyàn lórí àwọn ẹ̀ṣẹ̀ wọn yẹn wọ́n jẹ́ àwọn ìyà tọ́lọ́run ti pè bùbù kalẹ̀ kò ṣeé yí kò ṣeé fi kún kò ṣeé dínkù àfi ká tẹ̀lé e gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sí lófin. a sì mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn aburú àti àìdá àtàwọn àwọn apálapà eléyìí tí èèyàn ṣe tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó fi ṣe lófin pẹ̀lú ìyàbá ìpàtó nìkan fi jẹ́rú àwọn olúwa rẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwọn àwa ilé ìjọ ò ní jẹ́ kí ẹ̀sìn kọjá nǹkan tí ó dúró dọ́gba bọ́lọ́wọ́n bá ti ṣe fẹ́ kó dúró dọ́gba gbogbo ẹ̀sìn ìbáṣẹ̀ lágbọn kẹsìn ọmọ dúró dọ́gba bọ́lọ́wọ́n bá ti ṣe fẹ́ kó dúró dọ́gba àrípọ́lọ́ ti pè bóyá ilé ìtọ́ wọn fi jẹ́ ní tó bá ṣe rú ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀sìn kìí ṣe nǹkan rí ẹ̀sìn kìí ṣe nǹkan àwàdà ẹ̀sìn kì í ṣe nǹkan tí wọ́n máa fọwọ́ rẹ̀ hẹ̀n hẹ́ mú tó bá jẹ́ pálásì bá ní ọ́ aláwàdà bá ní ọ́ ọ̀dájú ọgbọ́dọ̀ rìn síwájú kọ wábi tó ti máa sàṣì àti àwàdà rẹ̀ èsì lábẹ́ ẹ̀sìn aládàádáálẹ̀ aláfọpọlọ gbé kalẹ̀ aláìfẹ́ tẹ̀ lófin ọlọ́run òfin ṣẹ̀ríà ọ wà lórí pé ìbáwí tó yẹ wọ́n gbọ́dọ̀ ṣe fúnra àwọn onítàn nítorí pé tí wọ́n bá fi aládàáda lẹ́lẹ̀ tí wọ́n bá ṣe bíi ipá wọn ò rí kò sí tàbí ṣùgbọ́n yóò ṣe sábàbí kẹ́sìn ọ̀bàjẹ́ yóò sì kọ́ dínà káwọn èèyàn ṣẹ̀sìn òdodo ilé ìjọ ọlọ́run ọba tó fi rán àwọn aránṣẹ́ rẹ̀ ságbà yìí àwọn ẹni tó ṣe pópin wọn náà lànà bá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ tíyẹn bá ṣẹ̀ tí ẹ̀mí bíi pípààyàn bíi ṣíṣèyàn léṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a rí i pé àwọn ìyá ti wà tọ́lọ́ wọn bá ti fi lélẹ̀ ẹni tó bá ṣe irú àwọn ẹ̀ṣẹ̀ báyìí òfin ọlọ́run dá lórí pé ẹni tó bá pààyàn kan pa á màá pa á jùlọ tó bá ṣe pé lámà á mà pa lọ́pa ó sì lo nǹkan tí irú rẹ̀ tó lè ṣekú pààyàn láti fi pa ẹni tó sì jẹ́ pé àṣìṣe ni ló mú pààyàn òfin ọlọ́run ọba dá lórí wípé yóò sanwó ẹ̀mí onítọ̀hún torí ẹ ẹni tó bá gé èèyàn lórí kéka wọn gé tiẹ̀ náà ẹni tó bá séèyàn léṣe tá a sì lè sùn náà léṣe bẹ́ẹ̀ á ṣe léṣe bẹ́ẹ̀ ẹ̀yà àfi tó bá tó ti ṣe léṣe kò ní rọ̀ wá lọ́rùn láti sùn náà léṣe gẹ́gẹ́ bí irú ìṣeniléṣe tó ń fi ṣe onítọ̀hún láì jẹ́ pa àfikún láì jẹ́ pa àdínkù ìgbà náà ni wọ́n ní sanwó tààrà tẹ̀lé yìí tó túmọ̀ sí wípé irú àwọn ìyá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá ṣẹ̀ ságun owó àti mọ̀ pé owó pàtàkì nínú ìṣẹ̀mí ọmọ èèyàn ọmọ èèyàn ń bùkátà owó láti ṣẹ̀mí ní ìṣẹ̀mí tó dáa nítorí pé gbogbo ohun tó ń bùkátà tó ń fẹ́ ó dájú pé owó náà ló lè fi rí ní ìgbà tí ìwọ bá ń bùkátà oúnjẹ owó ló fi sílẹ̀ ló lóúnjẹ ó fi gbóúnjẹ fún ọ bàtó ń bùkátà láti wọṣọ sọ́run kan mọ́ bá a máa rìn hòhò káyé owó ló fi sílẹ̀ tí aláṣọ fi fà sọ́ọ̀lẹ̀ fún ó ń bùkátà láti wọ bàtà sẹ́sẹ̀ kọ́ ọmọ bàá máa rin ṣẹ̀ka owó ló ń bùkátà láti san fẹ́ni tó ní bàtà ó lè bá a fi bàtà lé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ rìnrìn àjò láti bìkan síbì kan mọ́tò tó fẹ́ wọ̀ owó ló ń bùkátà láti pé kọ́lọ́kọ̀ gbé ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí àwọn sọ pé owó gan òun gan ní san ìsẹ̀mí ẹ̀sìn Islam ò kẹ́nìkan kọ́ wa lọ wówó lọ́nà tí ó tọ́ kẹ́nìkan náwó sọ́kọ́ náwó sí owó olówó eléyìí tí èsè díẹ̀ àyàfi kọjá pé ọfẹ́ kí ìyà jẹun torí ẹ̀ ló ṣe jẹ́ póríṣiríṣi ìyà lọ́nà wọn bá ti fi lélẹ̀ lórí ẹni tó bá ṣe àìda ságbọn owó bí ẹni tó bá jalè ẹ̀sìn Islam ti sọ ìyà tó wọ́n fi jẹ ẹni tó ṣe é dáná Islam ti sọ ìyà tó wọ́n fi jẹ ọlọ́wọ́n bá ti pè gbogbo àwọn ìyà yìí eléyìí tó ṣe pé kò ṣe é takò bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ṣẹ̀ ságbọ́n yìí bí ẹni tó ṣe wípé ọlọ́sẹ̀ zina àbọ̀ hùwà pálapàla bí ọkùnrin bọ́kùnrin lò á rí i pé ọlọ́run ọba ti lákalẹ̀ irú ìyà tí ó jẹ́rú àwọn onítàn onízina tó bá jẹ́ pé kì í sabilékọ irú ìyà tí ó jẹ́ òfin àti sọ tó bá sì jẹ́ abilékọ irú ìyà tí ó jẹ́ ìṣẹ̀rí àti lákalẹ̀ bẹ́ẹ̀ náà ni làákàyè ẹni tó bá sẹ̀ sí agbọn làákàyè tó ṣe pé ọlọ́ọ̀ jẹjẹ kújẹ abómumukúmu eléyìí tó lè mú kí làákàyè rẹ̀ kọ́ yẹ̀ eléyìí tó lè mú kórìí rẹ̀ kọ́ dàrú ṣẹ̀rí àtún ti ṣe àlàyé irú ìyà tó wọ́n fi jẹ ó ti ṣe ṣàlàyé ìyà tó wọ́n fi jẹ ẹni tó bá mutí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ìyà tí Ọlọ́run ọba ó ṣàlàyé pé ká fi jẹ àwọn ẹni tó bá ṣerú àwọn ẹ̀ṣẹ̀ báyìí àwọn ìyà tó ṣe wípé ọlọ́run ọba ó ṣe lófin táwa náà sì gbọ́dọ̀ pa mọ́ ni a gbọ́dọ̀ pa òfin ọlọ́run ọba mọ́ lórí gbogbo àwọn òfin tó ṣe yìí báyìí nítorí pé pẹ̀lú pípamọ́ náà láti rójú náà láti ráyè láti gbáyé gbádùn nínú ìgbésí ayé wa nítorí pé ọlọ́run ṣàdédé àwọn òfin yìí báyìí àti nítorí àwọn ẹ̀dá tó dá tó sì mọ̀ pé àwọn òfin tó ń ṣe kalẹ̀ ìyà tó máa ń fi jẹni tó ṣẹ̀ sí ọ̀kan nínú àwọn òfin tó lọ́wọ́ bá ti ṣe yìí òun yóò jẹ́ ìdáwí fún ìránnilétí fáwọn ará ìlú eléyìí tó jẹ́ kí àwọn ènìyàn tó bá ṣẹ́kù wọn gbọ́rọ̀ kí wọ́n máa takò fún ọlọ́run ọba wa a ti máa ń pé gbogbo àwọn ìyà tó lọ́wọ́ bá ní pọ́ jẹyàn lórí àwọn ẹ̀ṣẹ̀ wọn yìí báyìí èyí kà pé téèyàn bá ti ṣẹ̀ka ẹ̀ṣẹ̀ náà ni wọ́n bá mú náà bá máa fìyà jẹ ó ń bùkátà àwọn ọmọdémù kan wọ́n gbọ́dọ̀ pèsè Si ara ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ yìí àtẹnitẹ́ṣẹ̀ kó di ìyọ́ jẹ́ bákan ó sì ní àwọn kan eléyìí tó ṣe wípé a gbọ́dọ̀ rí ipò náà ó di ipá fìyà irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ jẹni tó bá ṣẹ̀ sí ní ìgbà míì téèyàn bá ṣẹ̀ ń bó ti ṣe ṣẹ̀ á rí i pé apá ti se. àmọ́ apá kan nínú àwọn májẹ̀mú tí ó ṣe kí irú ìyàtọ̀ lọ́wọ́n bá ti là kalẹ̀ pé káfí jẹ́rú onítàn á rí pẹ̀lú àwọn májẹ̀mú yìí ó pé ní àpèjúwe wọ́n jẹ́ pé ẹnìkan nìsín ó wọlé ńlé ó gbé owó nínú ilé yìí wọ́n wá gbé owó yìí ó jí ọlọ́run wá ní kọ́ wọ́n bà wọ́n bà tá à ń ṣèwádìí a rí pé lódodo ó ni Ọ yọ jí nǹkan oníǹkan kúrò nínú ilé yìí ara àwọn májẹ̀mú tó yẹ kó péjú pé sẹ́nu tí ara ó lè dáàgé lọ́wọ́ ṣùgbọ́n ìgbà tá a wá wo tó jí a rí i pé kò tó nǹkan tí wọ́n jírú rẹ̀ tá a fi gé wọn lọ́wọ́ ìgbà tó ṣe pé tó jí yìí kò tó orúkọ ẹbí náà ó ṣe pé nígbà tí olè bá tó jírú rẹ̀ iná láti gé lọ́wọ́ ẹjọ́ kùtà ṣe ní ìsìn náà ní pé gígé lọ́wọ́ kò ní ṣeéṣe gígé òun lọ́wọ́ kò ní ṣeéṣe nítorí pé ẹni tá a gé lọ́wọ́ òfin ṣẹ̀ríyà tó ní ká gé olè lọ́wọ́ ó dá lórí wípé owó òun gbọ́dọ̀ tó yẹ báyìí pàtó ìgbà tó sì ṣe pé owó tó ń jí kò ì tí ì tó yẹ yẹn a jẹ́ pé a ní lè lo òfin ọlọ́run tó ní ká gé lọ́wọ́ kí ló wá ń ṣẹ́kù sáàfì ilẹ̀ pé kọ́ máa lọ lé ni wọ́tọ̀ ọgbọ́n tó kárì ó ṣe pé n tó jí kò tó tí wọ́n fi gé ọ lọ́wọ́ bí ọba àṣepọ̀ ọgbọ́n ọwọ́ rẹ̀ ọba ti lọ báyìí yá máa lọ ilé jẹ́jẹ́ rẹ̀ máa lọ ilé mu. a ní gé lọ́wọ́ nítorí pé májẹ̀mú ò pé tó fi gé lọ́wọ́ ìwọ́n àìpé májẹ̀mú yẹn kò túmọ̀ sí fáwọn akádìjà lórí àná ọmọ lọ ilé nítorí pé ọkàrí láì ń bọ lọ́kàrí nǹkan tó kù dáhùn sí fún onítọ̀hún òun náà nípa fìyà jẹ ìyà tó ṣe é pé yóò mú kẹ́kọ̀ọ́ wípé a kì í dín nǹkan ní nǹkan ó tilẹ̀ jẹ́ pé àmì gé ọwọ́ rẹ̀ nítorí pé mọ́tẹ̀mọ́ pè sí lára. bẹ́ẹ̀ náà ni bá a ti ṣe ṣàlàyé nígbà tá à ń ṣàlàyé òfin ṣẹ̀ríyà tọrọ mọ́ ìyà tí wọ́n fi jẹ olè ẹni tó bá nítorí pọ́wọ́ à ń pò ìjọba ọ̀wá di owó òlù a sọ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà wọn ò ní gé òun náà lọ́wọ́ nítorí pé owó yẹn àtẹ̀mí àtòhún àtiwọ́ iná ìlàjọ lẹ́tọ̀ọ́ sí gbogbo owó yìí torí ẹ̀ ìṣojú ti wà ń bẹ̀ ìṣojú ti wà ń bẹ̀ nítorí pé kò dájú sáká kówó olówó ló gbé nítorí pé owó tó jìun òun náà nípìn bẹ́ẹ̀ eléyìí ó mú wa má lè gé lọ́wọ́ ṣùgbọ́n àìgé lọ́wọ́ kò túmọ̀ sí pé àsọpọ̀ kárì wọ́n tó ọmọ owó òlú jí tó bá jẹ́ pé olówó lọ́ọ́ bá jí ni àbá ti gé ọ lọ́wọ́ dànù ìyà orísìmí láfi jẹ́ irú ìyà bẹ́ẹ̀ là ń ṣàlàyé lónìí ilé tí wọ́n ń pè ní àtàzír ìyá tó jẹ́ ìbáwí àmọ́ tó ṣe pé kò sí lábẹ́ ipa àpò ìbòbò rẹ̀ so ìyá mi ìjọ jẹun adájọ́ ni ó wò irú báwo nìyá yẹn ó rí báwo ni ó ti ṣe pọ̀ tó báwo ni ó ti ṣe burú tó báwo ni ó ti ṣe fúyẹ́ báwo ni ó ti ṣe ní jẹ́ nǹkan tó lọ títí adájọ́ ni ó máa pè gbogbo eléyìí náà ni akramakumullah ẹnìkan ọlọ́sẹ̀ zina tó zina tó wà lọ́sẹ̀ yẹn ó dájú pé zina ló ṣe ṣùgbọ́n nígbà tá a wá wò wọ́n á rí i pé ọmọ tó ṣe zina kò tí ì kò tí balaga na ọmọ tí ó ti balaga. ún láti ní kó lọ gbé pamọ́ fọ́dún kan nítorí nǹkan kò tí ì sí nínú ẹni tá a sọ pé. nígbà tó ti jẹ́ pé àní náà ní ẹgbàá tó lọ́ọ̀ ní ká nu nízìnà máa lọ lé wọ́n tún á máa gbósù bàràbàǹdù fún tani èyí ìyá oríṣi míì eléyìí tí wọ́n hán létí tó fi mọ́ aláìdá tó fi mọ́ aláburú eléyìí ni wọ́n ń pè ní atazir bẹ́ẹ̀ náà ni ó lóun ò ṣe zìnà yẹn ó tilẹ̀ jẹ́ pé òun àtòbìnrin yẹn àwọn jọ ń bẹ́nu lé àwọn bọ́ sí hò òun kọ́ ọ̀bọ̀ ń dì òun ò ṣe jù bá ń lọ pé ókè ìdí rẹ̀ tó ń kọ́ bọ̀ dàbí búrẹ́dì ilé ìtọ́ ọ̀rà tó ń kọ́ bọ̀ tó fẹ́ wò báwo ni ìyẹ̀fun ti ṣe pọ̀ nú ẹ̀sìn so wọ́n sọ pé bó tilẹ̀ jẹ́ pé ànífìyọ́ ní zìnà jẹ́ ọ nítorí pé n tán pé ń zìnà ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn akọ bàbá ńlá àbùkù adájọ́ ni ó pè bùkù rẹ̀ àtàwọn ọkọ̀ mọ́ lọ́ọ́ léyìí túmọ̀ sí wípé ẹni tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ó ṣe é pé àwọn májẹ̀mú tí ìyàtọ̀ náà bá ní kó fi jẹni tó bá ṣerú rà pé sí lára so òun náà lani tá a fi oríṣi ìyàtọ̀ ń pè ní àtàzírù tá a fi jẹ torí ẹ̀ bá ti sọ wá máa pè gbogbo irú ìyàtọ̀ abẹ́ fi jẹ́ yìí ó bẹ lọ́dọ̀ adájọ́ adájọ́ ni ó wo orú tá a fi jẹ àti báwo ni ó ti ṣètò kí ni ìdájọ́ ọrú ìyá báyìí lábẹ́ òfin ṣẹ̀ríyà ọ̀ràn yẹn ló jẹ́ o tètè yẹn bá ti lè ṣe ẹ̀ṣẹ̀ kan tó ṣe pé ọlọ́run bẹ ẹlẹ́dàá kò sọ̀rọ̀ ìyà tó ń fi jẹ onítàn kò bá jẹ́ pé àìdá ló ṣe nǹkan kan tọ́lọ́run bá ṣe léwọ̀ ló ṣe àbí nǹkan kan tọ́lọ́run bá ṣe lọ́rùn yẹn lọ́pàá tì irú wọn èyí ọ̀jẹ̀ wọn bẹ̀ bí ẹni tó ṣe wípé ọjẹ́ ìgbádùn obìnrin àmọ́ ìgbádùn. àkùn máa lórí níbi títí ń wẹ̀. so nígbà tó bí ni wọn kí wọn ẹ ẹ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé mo kàn ní kí n wọ́ ni ẹ́ ok ọkàn ní kò wọ́ ni kò sí wàhálà so irú ẹlẹ́yìn yọ jẹ ya tọba di lọ́la tí wọ́n bá sílẹ̀kùn léwọ̀ ẹlẹ́ gan ó ní fẹ́ gbàgbẹ́ kọjá ní ìgbà tí ìyá yẹn bá jẹ ọ dáadáa so bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé ọjà lè àmọ́ nǹkan tó dín mọ́jẹ̀mú gbé lára bá a ti lè gbé ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ni tó jí bàtà kú lẹ́nu ọ̀nà mọ́sálásí bàtà tó wá jí kó yìí arípòwò rẹ̀ tó ní téèyàn jí tí wọ́n fi géèyàn lọ́wọ́ tọ́lọ́mbá ní kọ́wọ́ gbà yóò pòun ṣeun yóò jìyà àmọ́ ìyá yóò ní túkàgé lọ́wọ́ lórí ẹ̀ àwọn obìnrin ń kọ́ ibi tá a yí bàjẹ́ dé lónìí láàrín pé àwọn obìnrin ń fi obìnrin àwọn obìnrin wọ́n jọ máa ṣe wọléwọ̀de ara wọn wọ́n máa bọ́ra wọn wòhò wọ́n máa ṣèṣekúṣe léyìí tó ṣe pé ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ṣe léèwọ̀ ọkọ ọlọ́run ní kọ́ lọ ní àwọn ń gbé ń ranù yóò wá máa mú obìnrin ẹgbẹ́ rẹ̀ lọ́rẹ̀ wọ́n máa ládìí ara wọn bí ajá tọ́lọ́wọ́n bàbá ní kó wọ́n bá wọn akramakumullah wọ́n jẹ́ yá. ìyà tí ìhani létí ó tilẹ̀ jẹ́ pọ́nà wọn bọ̀ sọ ìyà pàtó wò láti jẹ́rú wọn adájọ́ ní kó bùbù rẹ̀. ẹni tí wọ́n parọ́ mọ́yà ńkọ́ ọparọ́ nǹkan kan mọ́yà àmọ́ kìí ṣe zina ọparọ́ nǹkan téèyàn ṣe mọ́yà ìpínlágbájá ló ń dàbí iṣẹ́ irú òun ló ló ló mú kí àwọn òṣìṣẹ́ ọmọ akọ̀yìn síra wọn tí gbogbo èèyàn fi dọ̀tá ara wọn à eléyìí ẹ̀sùn nìyí kò sẹ́ni fún òní fẹ̀sùn kàn ṣùgbọ́n àfẹ̀sùn kàn ní kò sọ́ni dọ̀daràn nígbà tá a bá tó ṣèwádìí tí àbájáde ìwádìí bá wá fi hàn pẹ́ni àfẹ̀sùn kàn ọ̀rọ̀ rí bí ẹ̀sùn tá a fi kàn án tó ìgbà yẹn ìyà tó bá tọ́ ni wọ́n wá fi jẹ ìwọ́n wá fẹ̀sùn kàn ipò ní dàbí wọ́n wá gbé àwọn ìgbìmọ̀ tí wọ́n wádìí kalẹ̀ ìgbìmọ̀ wá ṣèwádìí àbájáde ìwádìí wọn wá fi hàn pé bẹ́ẹ̀ ni o lódodo òní ń dàbí sẹ́rù ìgbìmọ̀ ọ̀dà alábàá gẹ́gẹ́ bí àwọn alákòóso iléeṣẹ́ bá lè lè àwọn sì lè ṣe ṣùgbọ́n gba àwọn wádìí wọn rí pé rọ ni irọ́ lẹ pamọ́ irọ́ tẹ pamọ́ ẹ ní lọ́bẹ̀ ọ ẹ jẹ ìyà ẹ jẹ ìyà nítorí pé tó máa fi gbogbo ìyẹn lẹ̀ tọkàn máa fẹnu wa rọ́ọ̀fù bó bá ti ṣe wù kò sí tàbí ṣùgbọ́n apẹ̀lẹ̀ ayé ò ní ṣe gbé nítorí pé àwọn èèyàn tẹ́ rí yẹn tí ó bá sófin gbogbo sọkúsọ ayé ni wọ́n lè fẹ́nu sọ gbogbo bàjẹ́ ètè ní bẹ létí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n nígbà tófin bá ti ń bẹ ẹlẹ́nu máa sọnù oníkàlùkù ọmọ kíyèsí kí ni ó jáde lẹ́nu o tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ẹnu ti kó bá wọn kọjá sísọ pàápàá jùlọ láwọn àwùjọ wa wọ̀nyí báyìí tó ṣe pé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ wọn kúkú mọ̀ nípa tilẹ̀ ayé gan á ń bọ̀sibọ̀sì tọ́lọ̀ oníkálukú ọkàn máa tanra rẹ̀ jẹ́ ní ipò ló ń lọ́nu ìwọ̀ fàṣì làwọn bá bá àwọn pẹ́nu ibi ọba wọ ẹlẹ́nu ló lè ró ẹnu rẹ̀ gbà ẹnu ọ̀wọ́ akóbọ́ ibi ẹnu bá bọ́ ọ dé ìwọ kó dùn ó ròyìn ìwọ kó dùn ó ròyìn torí wọ́n ti di tàn torí ẹgbẹ́ lẹ́nu ọ̀sọ́ ẹnu òdodo lọ́rọ̀ àwọn tó sọ̀rọ̀ wọn ní bójú rí ẹnu àdákẹ́ tàwọn aláìlẹ́kọ̀ọ́ wọn kàn máa yanu sọ̀rọ̀ ní bí ẹni tó ṣe pé ń gba àwọn bíi wọn ò rékì santosi tí wọn fi bà lẹ́nu pé gbogbo ọ̀rọ̀ káà sọ onílàáka ìrònú tó sọ̀rọ̀ ni tó bá ti fi ọjọ́ òfin rí fọmọ yìí pé wò tún dánrú ẹ̀ wò mà ọ̀rọ̀ tó tọ́ gan ò ní fẹ́ sọ torí pé ọ̀mọ̀ èyí tó sọ tí ó tún kó bọ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa ìyá táwọn ń sọ nípa rẹ̀ yí báyìí ó pín sí oríṣi ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ ni pé àwọn tó jẹ́ pé wọ́n láwọn èèyàn lọ́dọ̀ tí wọ́n ń tọ́jú gẹ́gẹ́ bí àwọn òbí pẹ̀lú àwọn ọmọ wọn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àtọmọṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí olówó àtẹrù rẹ̀ tí ọmọ bá lábẹ́ ìbáwí tá à ń pè ní atazir òun náà ní kí bàbá ọbọ̀mọ rẹ̀ wí òun náà ní kí ìyá ọbọ̀mọ rẹ̀ wí bẹ́yìn bá kùnà láti bọ́mọ yín wí lórí àwọn àwà ségesège pálapàla rádaràda tí máa ń hù nítorí dájú ni pé kò ní í dá bàjẹ́ fẹ̀yìn lásán yóò bàjẹ́ fún lù yóò tún bàjẹ́ forílẹ̀-èdè ebi irú gbogbo àwọn ọmọkọ́mọ bẹ́ẹ̀ tí àwọn òbí ọ̀tọ̀ táwọn òbí ọ̀báwí lórí kùdìẹ̀kudì ara wọn kọ̀tọ́ kò sí wọn ṣebíru wọn náà lọpadà padà wá di egun ẹja sórílẹ̀-èdè lọ́rùn báyìí ṣebíru wọn náà ní padà dọmọkọ́mọ tí orílẹ̀-èdè ọ̀wá fi sọ́jà wà ká pẹ̀lú ban a kó tó dọ̀rọ̀ ban ń bọ̀ bàbá ẹ̀ wà ń bo ní ká jájúmọ́ mọ́ wà láì tiẹ̀ nà ń bo ní ká lé ọmọ ǹdí wà láì yọ kìsì ń bo ní ká yọ kòbókòsì ńlọ́wà kó tó di pa àwọn máa fi ọ̀pàlẹ́ ọmọ ká gbogbo àwọn ìgbésẹ̀ kéékèèké yìí tí gbogbo òbí ọba ti lè sí lórí ọmọ rẹ̀ irú wọn máa padà dọmọ tí wọn máa fi pa lẹ́tà ọlọ́mọ sàwọn ọmọ wa bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọn wá gbogbo òbí ọgbọ́dọ̀ gbọ́ ọmọ rẹ̀ wí o ọmọ bá ń sa ìdá ẹ bá wù bẹ́ẹ̀ náà ni ọkọ àtìyàwó yóò kàn fẹ́yàwó lásán nítorí kò lè máa gbádùn ẹ̀ kọmọ wá hùwà burúkú kọ́mọ hùwà rádaràda palapala. bí wọ́n sọ pé lókun ìgbà tí ti ń bẹ́ńbẹ́ gbogbo àmì ọba fẹ́ kó ọjà lọ́dọ̀ tiẹ̀ lọ́dájú ni pé ìwà rádaràda hàn yọ padà di tabagba tabawọ̀ yọ náà nítorí pé ńgbà tóbi ń dáadáa wọ́n lè fi ọkọ rẹ̀ òun náà kọ́ tóbi ń tún wọ́n ní tàbí náà kí ọkọ rẹ̀ lọ bàjẹ́ bẹ́ẹ̀ lórí ẹ̀ ó sì máa ń pé orúkọ rírì ó sàn ju orúkọ burúkú lọ. bẹ́ẹ̀ náà ni ọ̀gá tó kọ́ máa ń sẹ́ lópin ìgbà tó mẹ́ẹ̀kọ́ sẹ́yìn bá sẹ̀ ó ṣàìdá àwọn tí ń pẹ́ lákàtà dín tó bá yẹ nígbà wíẹ̀sì lópin ìgbà tó máa ń òfin tọ́lọ̀ ń ṣe lé ìwọ̀lẹ̀ yìí náà fẹ́ẹ́ fi gbà wí. lópin ìgbà tí ìgbà ti jẹ́ pé tọ́lọ̀ ń ṣe lé ìwọ̀lẹ̀ fẹ́ẹ́ fi gbà wí. bí kọjá pé ẹni kọ́ ọmọ lọ dúró sínú ọ̀nà tí wọ́n kó ó dúró bẹ́ẹ̀ fún ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún haram lílé yẹn torí pé ọba tó dáná ni òun nìkan lọ́tọ̀ sí gbogbo fi náà fi jẹ̀yàn níyà. bákan náà lópin ìgbà tó bá pẹ́ yín òbí náà ìbáwí tẹ́ fẹ́ ṣe fọ́mọ yín kọ́takótọ́ tó torí pé àwọn òbí mi náà burú bàjẹ́ nígbà tó máa ṣe ìwà burúkú kan bọ́yọ́ jalè lọ́wọ́ ṣe kí ẹ wá ní kí lọ wá wọ́n lọ wá ògùn náà wọ́n wá sínú stainless abọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n wá síbi àbá ó kún àfi bí àkàrà wọ́n á ní kí wọ́n ti ọwọ́ rẹ̀ méjèèjì àtẹ́lẹwọ́ yẹn wọn wá gbé abọ́ pèlè lọ́wọ́ àti kàní ìkàní ẹ sì ti sẹ́lọ̀ nítorí pé iná lẹ́ẹ̀mí fi àjọ mọ́ ọlọ́run ṣe lè wọ̀ kí ẹnìkan kó fi náà fi jẹ̀yàn yà wọ́n gbà tó ní lẹ́nìkan tó lè fi náà fi jẹ̀yàn yà bẹ́ẹ̀ náà ni ọ̀gá tó mọ wá sẹ̀sì wọ́n á sọ pé mo ti fura sí ọ ipò kórìíra ọtí ìyá tó máa jẹ́ ọ lónìí ọtí ni wọn á lọ gbé kó kókóró wá wọn á ní yóò mú kókóró ń tẹ lónìí ìyá ẹsẹ rẹ nu ọ̀daràn ni wọn ọ̀gá yìí ọ̀daràn burúkú aláìlórí lọ́wọ́ ṣé ọtí ń bẹnu tọ́ da ni káti ẹ̀kọ́ lọ́wọ́ kò sí ilé wọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ mú ti sọ́ da ni ẹ̀yin náà mọ̀ àkókò ọ̀dà nígbà tí èsì pé làákàyọ̀ ti dàrú kẹ́ẹ́ tó mutí àti mọ̀ pé ọ̀ dàrú tẹ̀ bá mutí tán tẹ́lẹ̀ náà kìí sì dàrú kẹtó mutí ní ìsìn à ń fi yín léèrè láì tí mutí sọtí dàrí ọdá gbọ́nlá ká ẹ lọ́mọ bẹ́ẹ̀ ọtí tó mú tọ́ yí ara ọtí tó mú tọ́ tọ́ ara ọtí tó mú tí kò kì í òbí jẹ́bẹ́jẹ́bẹ́ tí ò ní í ṣe oúnjẹ kí á ló dùn rẹ̀ ọtí ọtí ọtí kan ò sí tó dùn láyé ó dàbí kó kù ló dàbí gbàgbà náà lè tẹ̀lé báwọn ẹgbẹ́ ń kọ́ sí fún ọmọ náà fún aláìlẹ́ òkú àwọn náà máa jà pé ìrora ló wà fún ọ. wọ́n ní ẹ gbọ́dọ̀ gan-an ṣe fún ọbẹ̀ àbábí ṣúgà ló àbí bá dùn àbúrò ọmọ tẹ̀tẹ̀ sọ pé bí ṣúgà ló ìmúkúmu yẹn tí ò yàtọ̀ sítọ̀ wọ́n náà wọ́kọ́ lọ kan náà wọ́n sì pè kálẹ̀ mu náà nínú yàtọ̀ nù ìmúkúmu ìmúkúmu ti sọ wọ́n di dàbúdà tọ́mù ti bá ń sanra torí láfíríkà ti wá ń bí àwọn kàkà sanra fún ìgbádùn láì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ sí sanra rẹ̀. àkàrà kò wá bọ́mù tí ní máa ń sanra kọ́ sanra tàlàfíà ẹ ń wú níbi bomubomu lọ́pẹ́ ìmúkúmu yẹn yọ àdàbí ìgbàdùn ní fi àtẹ́gùn sí lára fi gbogbo àárọ̀ mọ̀ slack fa lórí ẹ̀ wọ́n á sọ pé ọmọ tó ṣe ọtí lẹ́ẹ̀fún dàrán ni ọ tọ́ torí de eléyìí ẹ bá ọmọ ọ̀dọ́ yín wí ọmọ ẹ̀kọ́ sẹ́yìn ẹ bá wí àmọ́ ẹ má bá wí lọ́nà tẹ̀bí sọ̀rọ̀ ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ni la tajlidu fawqa asharati aswatin illa fi haddin min hududillah muttafaqun alayhi ìjọba fẹ́ báyàn wò bí bàbá bí ọkọ bí ọ̀gá ẹ má nàyàn tayọ ẹgbàá mẹ́wàá o ẹ má nàyàn lẹ́gbàá tayọ mẹ́wàá o lókun ìgbà tí èso ọlọ́run wa ló ní ẹ nàyàn ẹ̀yin lẹ́ẹ̀kan rògbò ẹ fẹ́ báyàn o ẹ gbọ́dọ̀ ná tayọ ẹgbàá mẹ́wàá náà adúgbò fọlọ́ tó ti wá mú ẹ̀sìn tó ṣàlàyé gbogbo nǹkan pátá kúròkúrò kóló rélé ìdí ìbáṣe lọ lẹ́nu títí tọmọ bá ṣe ìdí lẹ́nu ìgbà tó kọ́ mọ̀ pààlọ́. òfin ọlọ́run ọba ní ilé ìjọsìn tó kò sí tàbítàbí nínú. ẹ ẹ gbọ́dọ̀ na èèyàn tayọ ẹgbàá mẹ́wàá. àyàfi tó bá ti gbé ọlọ́run ọba ló pè kú kí ẹ náà yẹn. àmọ́ sẹ́yìn ilẹ̀ kan rò pé abẹ́ fọmọ wí abẹ́ báyà wí abẹ́ bọ́ ọmọ ọ̀dọ̀ wí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀dọ̀ tó mẹ́wàá. eléyìí túmọ̀ sí pé tẹ bá fẹ́ na ọmọ yín lọ́sẹ̀ tí ìyàwó yín náà lè bá wí lórí bẹ́ẹ̀nà àti pé lólùkọ́ làkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run òfin ọlọ́run ni títí rẹ̀ bá ṣẹ̀ wá kìlọ̀ tó bá kìlọ̀ tó bá gbọ́ òfin ọlọ́run tó ní pọ̀pọ̀ yìí sí kó o sì gbọ́dọ̀ mọ̀ sàn kódà tó bá sún dé òfin ọlọ́run tó gbàdúrà sún yàrá mi yàtọ̀ síbi tíyàwó rẹ̀ wà àmọ́ ńgbà tó bá wà lórí ibùsùn tíyàwó rẹ̀ wà kò ní ẹ̀yìn lọ́kọ̀ọ́sí sọ eléyìí bá wí láàyè obìnrin lópin ìgbà tó fi ẹ̀rọ sí ọ̀la ti ya gara wa nítorí pé obìnrin tó ti ya gara lọ́tọ̀ ọkùnrin náà lọ́kàn náà kọ́lé. àkàràmọ́kùnrin mọ́ òfin ọlọ́run á sọ wípé tá a bá tún wá yàn lódì yóò bá gbọ́rọ̀ lọ́ọ̀ni ẹ̀rọ lulu rẹ o lulu tí o sì ṣe ní lẹ́sẹ̀ sí àṣẹ ní lẹ́sẹ̀ kánilé egun bẹ síbẹ̀ àti ní ṣubú fọ́ lórí ìkùsùn bẹ́ẹ̀ bí wọ́n sọ pé àwọn sọ̀hábà táwọn ìyàwó wọn bá ṣe bẹ́ẹ̀ ló bá dórí pé wọ́n bá náà wọ́n máa kó aṣọ wọn jọ lágbọ̀n sáré aṣọ tí wọ́n wọ̀ sọ́run tó òun náà ni wọ́n kàn fi gba irú àwọn obìnrin bẹ́ẹ̀ pé máa gbọ́rọ̀ torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ló bá kàn pé wọ́n bá lò ó èyí ṣe irun kòkókò tí wọ́n rà ní tẹ́lómi tó lọ wá ní lẹ́nu tirẹ́là bá fẹ́ o ẹni tó yọ ọmọ wa ìyàwó. alhamdulilayi bilali láti lọ fún ọmọ ọlọ́dọ̀ àṣà wa ní ẹ̀sùn lórí gẹ́gẹ́ sí mẹ́rin wà fún wa àwọn ẹgbẹ́ ìdílé tó bá jẹ́ ó tó ìgbà náà bẹ̀rẹ̀ sí kálukú ọmọ bíi.

ká má jẹ tí ó kà máa bínú tí ó fi wá lu ọmọ alábùsí lèsè àti tí ó fi ìyàwó alábùsí lèsè ká jẹ tí ó kì í sára fún ọmọ sàkàgbà alábùsí àti ìjọba ìyàwó alábùsí lèsè wọ́n lọ sọ wà ní ọjọ́ ìgbẹ́jọ́ wọn sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.